Um, Koiki Media bring the world close to your doorstep. Um, òun la ti rí pé um, wàhálà tó wà nílùú location four one nine ṣe lórí epo uh, tá a bá sọ pé ìlú yìí ò dáa ẹ jẹ́ káwọn pé ìlú wèrè tá a wáyìn báyìí ẹ nítorí kíni torí epo ẹ ẹ tí tó gbọ́n adẹ̀ ń sọ mi pé ẹ máa ẹ máa tó gbọ́n ṣe é rí epo òun ló fà á tí àwọn ìjọba múnisìn ta sọ pé táwọn kan sì bílíbi pé ká sì máa jọ wà ká sì jọ máa ṣe ọṣe nílùú wèrè ìlú tí kò sí tí kò fúnni ní ọkàn balẹ̀ ìlú tí à ń jẹ gbogbo ará ìlú tẹ bá ráwọn tó ń pariwo lórí epo ni o ojúṣàájú tó tún ṣe nílé epo òun labádélú wèrè ẹ táwọn pariwo wọn nàìjíríà àwọn kan ń wọlé wọn ń gbẹ̀lẹ̀ wọlé ọ̀fin ra epo òun la sọ fún yín pé ìlú tí ò da ìlú wèrè nílùú nàìjíríà láwà Koiki Media bring the world close to your doorstep ẹ kúrọ̀lẹ́ ẹ kalẹ́ ẹ̀kọ́ àṣálẹ́ mi kíbi tẹ́sí ń bọ̀ wá. láti àárọ̀. lẹ́yìn kó ṣe fúláwà sí ṣàṣẹ́ta lẹ́yìn kó ṣe. àwọn àyàn ló ń da gbogbo ẹ̀rù. ṣe é rí báwọn èèyàn tó lọ no èmi epo ni mo ń lò epo ni mo ń ṣe káàkiri. wàhálà wàhálà tó wà ní ìlú àwọn tó kò ní. Fúlàyí gẹ̀gẹ̀ ló máa láì náà. Fúlàyí gẹ̀gẹ̀ ni àwọn yẹn Sẹ́rí ìjọba lókè four one nine àwọn èrò tó yí lọ yìí o. Hmm? Ìlú wèrè èyí tó ń pè ní location four one nine ẹ ìyá ń jà aráàlú epo tó ń jà fún yìí three hundred naira per litre ló ń jà fún yìí o three hundred naira per litre ah ah kí ló dé ẹ ṣì ń believe ni pé a sì wà nílùú tó dẹrùn election election ni títí ẹ à ń sọ fún yín there is nothing working in this country this country will never work it will never work again whether you believe it or not it can never work it can never work again eh <laughs> ìyà ń jẹ aráàlú kò sóúnjẹ epo táwọn tún fi ń ṣe transport táwọn tún fi ń tàn sí generator ó tún kó lọ repo three hundred naira per litre la fẹ́ parí wọn lọ́fẹ́ para wọn sí yìí o àwọn míì ti wọ́n yìn báyìí láti aago mẹ́fà làwọn ti wọ́n yìn báyìí láti aago mẹ́fà láwọn lọ́ọ̀tì wọ̀nyí báyìí ẹ̀dẹ̀ nílùú dáa ẹ. jàǹgbọ̀ jàǹgbà justice country jàǹgbà justice ìlú wèrè. ta ló ní mọ́tò yìí. Koiki Media bring the world close to your doorstep Um, ẹ̀yin yan wa tẹ̀ wá nílé tẹwàá ló tẹwàá ló kó ní tẹwàá lọ́jọ́ ní akínrọ̀lẹ́ ẹ̀ka sàn ẹ̀ka lẹ́ uh, we are greeting you à ń fi àìkú kín from everywhere you are watching us from um, you are saying good evening good morning good afternoon wherever you are watching us from Koiki Media bring walk close to your doorstep àwọn ilé ọtún ń jà nítorí epo náà ni kai wàhálà dé olórí epo. èmi mi wọ́n mẹ́tò. lẹ́yìn jẹ́rẹ̀ tọ́kẹ́ ni ọ. wàhálà sẹ́ẹ̀rì wàhálà. no no break. Ah, ah, no break. Ah. wàhálà ń lè po. The time say no break, you dey pray. ẹ̀gbọ́n broda kí ló ṣẹlẹ̀ tó fi jà kí ló ṣẹlẹ̀. ọkọ̀ yẹn kò là ń sí ń bẹ̀ mo dé fún ọkọ̀ yẹn ti pọ̀ lù fún àmì èmi nìkan mo ti mọ́tò ìsẹ́yìn padà bá èmi nǹkan mo ti sẹ́yìn padà pé ọkọ̀ yẹn ti sọ pa mo ní ká má bínú pé no break so mo lè bọ́lẹ̀ wọ́n lẹ̀ ń blast mi pé alẹ́ máa tó nìkan so ní wàá ní sọ̀rọ̀ ni. ẹ máa ẹ jẹ ẹ pẹ̀lẹ́ ìlú wèrè táwa náà ni ìlú tó da náà ni káyọ̀ bá da ni ṣáà máa tó fi pọ́ ni ẹ àwọn kan ti látàárọ̀ látàárọ̀ látàárọ̀ àtàwọn àmì ti báyìí tó jẹ́ pọ́lọ́kadà tó ń bọ̀ ọkàn lọ jáde. pẹ̀lú ẹni tó ń dúró ìpàṣẹ. broda kí lẹ rí sọ nípa ọ̀rọ̀ epo tẹ àti kọ́lẹ́dẹ̀ kí lẹ rí sọ pa ìrọ́pò. ẹ wo ó ti sú wa kò sọ̀rọ̀ o. ó ti sú yín ẹ máa kó sú yín o. ó ti sú o ẹ fi nílẹ̀. àti gbọ́dọ̀ kó wà ń bó bá sí. àbúrò àti ọkọ ṣe wá lọ ṣàbùṣàbù asakuro mbẹ. ó ga o. ẹ lè ṣe bílí pé ìlú yìí máa dá báyìí. ẹ bóyá náà ọ̀rọ̀ mẹ́sẹ̀ ń dà wá tó ṣe ọ̀lọ́wọ́ ìdẹ́lẹ́ṣẹ̀ wa kẹ́lẹ́ òṣìṣẹ́. kọ́lọ́ ń ṣàánú wa. jésù kan ṣàánú wa. jésù ṣàánú wa àbí. ẹ̀ẹ́dẹ́ buhari ṣì wà ní kọ́ńtírì yìí ṣá. buhari ṣe ṣe ẹ. ok ẹni tẹ́sùwá lè ṣàánú nàìjíríà kó ṣàánú wa. ṣé ẹ dẹ̀ believe nínú election tó ń bọ̀ yìí. ẹ̀rí pé gbogbo àjọ àfọ́sítẹ́tẹ̀ ni. àbí o Hmm. normal normal àgéṣe wèrè ló máa kọ́ pẹ̀lú frustration tí tí ọba rí frustration dey stage kan ìyẹn máa di wèrè. bẹ́ẹ̀ frustration. gbogbo á ti di wèrè normally. ó ga o. ọ̀gá kan jù bẹ́ẹ̀ wa la fi ń la fi ń kó wọn. ó ga o ó ga o ṣùgbọ́n kọ́lọ́n kọ́ àwọn ṣe náà ni pé àwọn míì rò pé election ló máa gbà wọ́n lẹ̀. election ló máa gbà wọ́n lẹ̀. wọ́n lá election lè gbà wọ́n lẹ̀. Biz PDP, APC, NPP, PDP, PDP, Muslim náà gbogbo. Election eh, election ta ti ń parí ta ti ń dìbò látọjọ́ yìí tó gbà á lẹ̀. Àwọn kan tún bíi pé wọ́n Nàìjíríà ìyá dẹ̀ ń jẹ wọ́n. Eh, eh, epo three fifty four hundred kí ló dé? Three Nàìjíríà kò ń ṣe wọ́n Nàìjíríà three Nàìjíríà ni gbogbo àpín ká máa lọ lọ wa ìlú ìlú ìlú ìlú. àní kọ́ tiẹ̀ ya bóyá wọ̀ kan akọtì ẹ ju àtọmí bọm. kọ́ ju àtọmí bọm gbogbo ẹ̀ṣẹ̀ la bí. káwọn kan ti ẹ̀kọ́ lọ ná at least bí àfọkọ́ lọ. bẹ́ẹ̀ ni tí àfọkọ́ sì lọ àwọn yòókù àwọn àwọn ìdè ó ti. àbáyé máa survive. ìyá ń jẹ àwọn èèyàn. ó ga o. wàá ah, ó ga o ó ga o epo ẹlòmíì la kò síná kò sómi mm. tẹ́bà tẹ́bà tẹ́bà rẹ fún ẹ lè àwọn kọ́lẹ́jì bíi pé àwọn ló kàn. kàmí hmm. kò ní. ẹ ṣe jàre ẹ̀gbọ́n once more Koiki Media Building walk close to your doorstep à ń fàkóyè sọ fún àwọn èèyàn wa nílé pé ìlú tá a wà pé ìlú rádaràda ni ṣé ẹ ti rí àwọn meat wá láti ibà láti àárọ̀ wọn ò dẹ̀ tí ì rí epo àlẹ́ yìí sọ fún wa pé wọ́n Nàìjíríà kó máa dà àwọn míì mọ́tò wọn kàn ó tún kọ lura wọn wọ́n tún bẹ̀rẹ̀ sí máa jà and we are still believing in one Nigeria the shit country ẹ tá a bá sọ tá a bá ń sọ fún yín ní pé ìlú tá a wà ìlú wèrè is not working the system is not working Nigeria is not working people are suffering every day people are dying people are dying there is uh, uh, depression people are dying of hunger ẹ wàhálà ti wàhálà ti wà nílùú ó ti wọlé àná lépo ẹ̀wọ̀n kan ló ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ẹlòmíì báyìí ló ti jẹun àárọ̀ ló ti jẹun ọ̀sán kò tí ì repo rà ẹ wo èrò ló tó lọ yìí o we are just telling you that uh, it's not about upcoming election it's not about Atiku it's not uh, it's not about Tinubu um, neither is all about Peter Obi. But we just need liberation. We need Woto Woto um, to liberate our people from from from from this zoo called Nigeria. We are telling you that it's not working. What is not working is not meant for you um, in this country. So it's high time we, we we allow the country to work. The country is not working. Nothing is working here in this country. So we are telling you whenever wherever you are watching us from, we are telling you that the country is not working and it's not going to work. Um, let us see quick media bring the world close to your doorstep. Today be 26th of um, of January 2023. Uh, we are telling you that the country is not working. As you can see, is not is not working. Ni stand still um, at the at the at the, at the uh, filling station uh, where a lot of vehicles are parked. They have been here since the morning and since uh, in afternoon and up to now, they have not even get a fuel to their cars. They are still be, they, are, they, are, they are still on queue. Uh, and the, the, the price of the fuel here is 300 naira, and and you can see a lot of a, a long queue. That's why we're telling our people and suffering pay. This country is not working. Um, ìlú òṣì ìlú tá a wà èlò tó yẹ pé wọ́n fìyà jẹ aráàlú nǹkan tó tún wá ń ṣe mí pé a tún adapt sínú òṣì náà tó ń pè ní tó ń pè ní um, tó ń pè ní um, uh, tó ń pè ní country um, there's a lot of challenges in this country insecurity ló wà nílùú tá à ń pè ní um, location four one nine òun lẹ ti ń rí yẹn pé ẹwà àwọn èèyàn ẹwà àwọn ọmọ nínú mọ́tò láti àárọ̀ ẹ ọwọ́ tó wá báyà wọn lè po ni o ẹ ẹ wá ní nàìjíríà bó ń ṣiṣẹ́ òun nìyí hmm. tẹ́sírí àyè èèyàn wa hmm. ta bá ń sọ mi pé um, Nigeria is not working the system is not working we are telling you that the system is not working it's not about upcoming election, the system is not working. Um, people have been here since the morning at the fuel station láti àárọ̀ wọn ò rí epo rà wọ́n tún ń ṣojú ṣáájú àwọn alágbára tún wọlé á tún ra wọ́n máa tún ra epo ẹ ìyá tátó ìyá yìí tó jẹ́ we need to um, liberate ourselves and let everyone let us go in our separate way to face our challenges to manage our resources in an appropriate way Land ń sọ fún yín nǹkan tá à ń sọ ni pé a wà níbi tí wọ́n ti ń ta epo tẹ́ bá rí ẹ wò bí mọ́tò ṣe lọ ṣe é rí ẹ wò bí mọ́tò ṣe lọ sálọ ala ẹ lọ́ ti tò láti àárọ̀ nítorí kí iná tó fẹ́ ra ìtótú cheap new pé jẹ́ ń ra jẹ́ ń tẹ̀ ra jẹ́ ń ra ètò cheap kí n ra kí n tiẹ̀ tó látàbí àmàá rí màá ríra lọ́ọ̀tì wà láàárọ̀ yìí nítorí kí ni ọ́nì di omi àwọn tó fẹ́ pump um, àwọn tó fẹ́ pump generator wọn ọ́nì di omi lọ́ọ́ ṣe wá tòṣìlè pẹ̀lú mi ò lómi lé owó tó yẹ fi oúnjẹ sílé ọtún fi wá fèrè epo ni. Uh, once more, Koiki Media bring the world close to your doorstep. Today being 26th of January 2023 là ń try láti sọ fún yín pé ilé epo tá a wà yìí láti àárọ̀ làwọn èèyàn ti tò síbẹ̀ ni so òun là ń sọ fún yín pé Nigeria is not working they are telling you that it's not working what is not working you can't force it to work I repeat what what is not working you can't force it um, to work kò ṣiṣẹ́ fún wa ni. ṣe ẹ tún rí àwọn tó gbé jẹnẹrétọ̀ láti ilé ṣe ẹ tún rí inú jẹnẹrétọ̀ lọ tó ń tà láti rọ lọ ń tà láti rọ epo sí àwọn máa fi jẹnẹrétọ̀ fà tó bá ti rà sínú jẹnẹrétọ̀ á fà sínú inú mọ́tò wọn because the country is not working Nigeria is not working ìlú wèrè yìí kò ṣiṣẹ́ mọ́ là ń sọ fún yín as you can see ṣe rí ẹ̀rọ yìí ń fà á ọ̀rọ̀ àsìnì jẹnẹrétọ̀ ni wọ́n tún ń fà á sínú mọ́tò. ẹ hmm? hmm? eh, mo rí àwọn náà mo rí ìlú náà ni ìlú ìlú kí lẹ sọ ìlú tó sọ wá dìbẹ̀ náà ni kí lẹ́nu sọ wọ́n dìbẹ̀ Buhari. wọ́n ní ilẹ̀ ní ṣé bàbá ṣé bàbá ẹ̀yin lẹ́ni ẹ fẹ́ ṣé bàbá òun ló wá sọ́dí báyìí ẹ ìyó jẹyìn ṣé yàn jẹyìn ni ìyó jẹyìn ẹ̀gbọ́n ẹlẹ́n fresh ni ẹ̀gbọ́n fresh ni ìyó jẹyìn bí ok on fresh bí ayanu toilet ṣé nàìjíríà lè kó máa ṣépè báyìí ẹ ní láti ṣépè ẹ kò ṣe ní ṣépè bí ó bá ṣépè kí ni ó ṣe ṣáájú alẹ ẹ fẹẹ báyìí ẹ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń gbọ́ láti inú mọ́tò inú mọ́tò sì jẹ́ èyí náà yìí ó sì jíjẹ́ sí pọ̀ ó ti dogun ká ní mo mọ̀ ní ká ní ẹ̀mọ́ ẹ̀mọ́ tìrì Koiki Media bring the walls close to your doorstep. Òun là ń sọ fún yín, ṣe rí àwọn èèyàn ọjọ́kù, ẹ ò bá àwọn èèyàn jókòó sílé epo. Um, As you can see, a lot of people sitting down while waiting for their turn to, to buy um, to buy the fare inside their vehicle. Là ń sọ fún yín àwọn àwọn èèyàn pé jókòó láti àárọ̀ lọ ti jókòó báyìí o láti ra um, epo sí um, sínú mọ́tò wọn. Ká máa sọ pé. Um, ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti sọ fún wa bóyá bí a nàìjíríà ń ṣiṣẹ́ ọlọ́run ní sọ̀kalẹ̀ láti ọba àtò ọlọ́run ní sọ̀kalẹ̀ a nídìí wòlíì ọ prophet ọ olùṣọ́àgùntàn ọ imam ọ àwọn oníṣẹ́ ìṣe láti sọ fún wa pé nàìjíríà ìlú ta wà pé kò ṣiṣẹ́ ọlọ́run ti fi àpẹẹrẹ wọn ní pé àkókò tó fún wọn láti gbára wa sílẹ̀ ni à ń sọ fún nílé à ń sọ fún olóko ẹni tó ń roko tó ń rodò àwọn ti sọ fún mi ni pé ìlú nàìjíríà ta wà yìí pé kò ṣiṣẹ́ ni pé kò lè ṣiṣẹ́ ni pé ara ń kan àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin ni pé ara ń kan àwọn èèyàn kò sóúnjẹ omi tó tún ṣe pàtàkì omi tó ṣe pàtàkì àwọn èèyàn tún rí wọn tún rí epo láti láti power Eh, láti power um, um, generator wọn gener uh, eh, generation set wọn láti power ẹ̀ nítorí kí ni kò sí epo ni ọ̀dẹ̀ ní ìdó omi ẹ̀ omi ló máa fi dáná tí wọ́n máa jẹ tó bá dẹ̀ somi ẹ̀ báwo ni o ṣe fẹ́ survive that's why I tell you that's why là ń ni pé ẹ jẹ́ kágbára lẹ̀ lọ́wọ́ ìjọba amúnisìn lọ́wọ́ um, ìjọba Fulani. Um, once more, Koiki Media, make the world close your doorstep. Today being 20, 26th of um, January 2020, 2023. Ibikíbi tẹ́ bá ti ń wò wá, um, ẹ káàbọ̀ sórí kan ní ìlànà sọ fún mi pé ọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó epo ní ìlú location four and nine láti ń report láti ń sọ fún mi pé tẹ bá rí àwọn mọ́tò ló lọ sálálú báyìí táwọn èèyàn ti wà ń bẹ̀ tó lọ ló lọ báyìí ló lọ sálálú tó tẹ̀ tún di pé aráàlú ń bára wọn jà lórí èmi mo ṣáájú ẹdẹ mi ò ṣáájú ẹdẹ àwọn kan ló ń gbẹ̀yìn wọlé tó ń ta epo fún ẹ kí ló ṣe àwa táwa ti tó látàárọ̀ tí ààrẹ epo rà ẹ àlẹ́ ń sọ fún wọn pé a ní láti bára wa jà ẹ má yẹ ká bára wa jà ìjọba lókèjọ fún wa náà ló kó wa pọ̀ tó sọ wá di ẹrú àwọn epo rà náà àwọn gbépo wá bá wọn lé bòyí àti rẹ ǹjẹ́ ọ gbépo wá fún àwa ń lé bí àwọn olóṣèlú ṣe ń rí epo gbà ṣé mi àti rẹ ta fẹ́ kú ta ní election ló kàn fún wa ǹjẹ́ àti ẹ̀rí epo bí ǹjẹ́ àti ẹ̀ní ẹnìkan tó tẹ̀ àfẹ́kù tó wá lọ́rẹ ǹjẹ́ àti ẹ̀rí ilé epo kan tó ní àmà fún ilé epo ńlé ṣùgbọ́n àwọn èèyàn yìí tá a ti gbà wọ́n ní pé àwọn náà nìkan máa bá a ṣèjọba àwọn rí epo gbà lọ́fẹ̀ẹ́ wọ́n fún wọn lépo tó lò yàlàyò lò ni so ìyà ń jẹ aráàlú kò kàn wọ́n ebi ń pa aráàlú kò kàn wọ́n ẹ jẹ́ ká pa ẹ̀dọ̀ fúnú wa ká pa papọ̀ káwo ibi tí nàìjíríà ti gbé ṣẹ̀ wà ìlú lókìtì fún wa náà báwo lè ṣe pa á pọ̀ kí ni wàhálà àti ìdààmú tó dé bá yìí àfọwọ́fà wa ni àwa náà la máa fi ọwọ́ wa yọ kúrò láti sọ fún àwọn èèyàn wa nílé àti lóko wípé the country is not working the system is not working so working system <laughs> working system is better than non-working system so situation down in Nigeria is non-working system. So òun ni à ń try láti láti ṣàlàyé fún yín àwọn kan tẹ̀sán wọn pé ilé kan tó ń pè ní ilé bovas pé ibẹ̀ yẹn tún ju ó tún ju eléyìí lọ so this is our screen report on fuel scarcity uh, once again Koiki Media bring the world closer to your doorstep today being 23rd 26th of January 2023 là ń fi àwọn èèyàn wá nílé pé um, ìyáyé tó jẹ́ fún gbogbo aráàlú ṣé kí wọ́n kí wọ́n mo kò mí ìlú sọ̀rọ̀ mi. zọ́nà jọ sọ jọ sí ọmọ ìdáwọ́ nàìjíríà ìyá ìjọ wọ ní àjọpọ̀ òkú. ó le gan àwọn ti amẹ́ríkà. Hey, what's that?

I'm, I'm, I'm just giving a short report on the media. I'm media, I'm, I'm media personnel. I'm reporting like so nothing there. Just trying to we are trying to like um, capture the situation in Nigeria. So it's not. Um, ẹ kalẹ̀ kúrọ̀lẹ́ níbikíbi tí um, ẹ ti ń wò wá. Uh, once more, Koiki Media bring the world closer to your doorstep. Today being 26th January 2020, um, third nílépo láṣìwà tíráǹtà ti fún yín ní uh, nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilé epo bó ń ta epo fún àwọn èèyàn so we are trying to tell you that Nigeria is not working the country is not working um, it's not about election kò ṣe nípa um, bóyá Peter Obi ṣe tún rí nínú nínú tank làwọn èèyàn tún ti ẹ wò ẹ wò nínú tank tó wà nílẹ̀ orí generator tank generator làwọn èèyàn fi ń repo sí. Si táwọn jẹnẹtọ náà àwọn táwọn jẹnẹtọ náà gbé dání yẹn tó fi ń ra epo sí. táwọn jẹnẹrétọ̀ làwọn èèyàn yọ tó tún fi ń ra epo sí nítorí kí ni ìlú yóò dáná ni ìyà ń jẹ kò sóúnjẹ kò sómi and um, again the wọ́n tún ní kò síná tẹ̀bí èyí tí nọ́mbà wà wọ́n máa fi iná pọ̀m̀pù omi bọ̀ kò sómi ẹ ọ̀nà tó fẹ́ repo wọ́n ṣe kí ni ẹni ẹ fẹ́ repo kí ni ẹ ṣé ìlú wa tẹ́yìn lọ́rùn ẹ ṣe ẹ ṣọ́pẹ́ ìlú yìí tẹ́yìn lọ́rùn òun làwọn aráàlú ń sọ pé ìlú yìí ò tẹ́ wọn lọ́rùn làǹtà láti sọ fún yín pé it's not working. yẹ kí ojú kò ẹ ọmọ náà ẹ wá nǹkan sọ mọ mi ẹ sọ wọ ẹ wá sọ nǹkan náà. online òun náà lọ. òun náà ni lábí sọ fún yàn pé ìlú ìlú nàìjíríà yìí. kí ló kí ló ń sọ mà. àwọn tó fẹ́ ra kẹ́ẹ̀kì ló ń sọ fún wọn pé wọn ò ta kẹ́ẹ̀kì mọ́ wọ́n dẹ̀ tọ́ níbẹ̀ látàárọ̀ ló ń sọ fún wọn ta ẹjọ́ mà gbọ́dọ̀ tọ́ níbẹ̀ yìí gbọ́dọ̀ tọ́ níbẹ̀ yìí. táǹkà yẹn ti wọnú lébà ìtọ́jú fẹ́ já. agbómi ilẹ̀ tọ́ níbẹ̀ yìí mà. six o'clock àárọ̀. àárọ̀ ṣé ìlú ìdẹ̀ tẹ́yìn lọ́rùn báyìí tẹ́ eh? ẹ. Hmm. pé àṣìyàn nílùú nàìjíríà àṣìyàn ṣé ẹ̀ẹ́dẹ̀gbàgbọ́ ni pé election yìí tó ń lè gbà wá là election lè gbà wá là. lọ́pọ̀ àwọn tí ń bẹ́ mi tó bẹ̀rẹ̀ ìkọ̀tọ́ náà ni wọ́n ti dẹ́kun sí. bàbá kílẹ̀ sọ. ọlọ́run ló lè gbà wá là. kílẹ̀ ló máa gbà wá là sà. ọlọ́run ló lè gbà wá lọ hmm. wọn. bàbá kílẹ̀ kílẹ̀ lè sọ nípa ọ̀rọ̀ nàìjíríà yìí ìlú nàìjíríà lè sọ ń pa ẹ̀. ọwọ́ sì pọ̀ láàrin hmm. nǹkan kan gidi gbámú gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo wọ́n ti kọ́kọ́ ọba ọ̀ tó yọ ó ga sà. ìfi àtiwá látàárọ̀ láti wà ní. ṣé ìlà àgọ́mẹ̀lẹ̀ eh, kan náà. aago méjìlá lẹ́tì wà ọ̀sán ẹ̀ ẹ̀rẹ́ rẹ́pò rà sà ẹ̀ ẹ̀rẹ́ rẹ́pò rà ẹ dẹ̀ gbà pé ìlú nàìjíríà oṣù wa dábàá yìí. ó burú jáì àwọn kọ́ ẹ̀sà àwọn kọ́ sì ń bílí pé election ló máa gbà wá là àwọn kò bílí pé kádà ṣe ìjọba ara látọ̀tọ̀ kí Yorùbá kó dá wà kí Haúsá kó dá ṣe tìjọba wọn tá a bá dá wà a lè a lè torí ìlú wa fọ̀ kò ní sí pé ẹlẹ́yàmẹ̀yà tó da Nàìjíríà rú ẹ kí lè lè sọ pa Nàìjíríà ayọ́tọ̀ ti bí kí lè lè ṣé bí nǹkan bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ra nǹkan láti wáyé kéré síbẹ̀ ló ṣe wà báyìí wọ́n ti bàjẹ́ ti pẹ́ hmm. ọlọ́run nìkan ló lè bá wa tó bó ṣe wà ọlọ́run nìkan ló lè bá wa a lè sọ báyìí kankan lọ lè ṣe yàrá hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan láàbọ̀ orúkọ ti lágbára akọjú gbogbo ìgbà kí ló dé ana kò travel out hmm. wọ́n rí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí bí nàìjíríà ṣe rí ọlọ́run ló gbà wá lọ́wọ́ àti sọ pé nìkan ṣe dáadáa àti sọ. ṣé dáàdì mi sà láti ìgbà tó ti di tẹ́tí gbọ́njúmọ́ nàìjíríà yìí kí ni àǹfààní àti èrè ayọ́ tẹ́tí bí tẹ́nà ti bí wọn síbẹ̀ kí ni àǹfààní tẹ́rí jẹ́ nàìjíríà yìí ìlú tó ń pè nàìjíríà ṣé eré àǹfààní kan jẹ́ àmújẹ́ láti gba wo ti sí bọ́dà mọ́ ní gbogbo nǹkan ti bàjẹ́. tó o ti sí bọ́dà mọ́. nǹkan ti bàjẹ́ ní ọ̀nà ẹ ẹ ìyá wa ẹ ẹ jọ ẹ̀yin náà la ṣe ń ẹ mọ̀ ọ̀rọ̀ nàìjíríà yìí ó ti sú àwọn èèyàn ẹ ẹ jọ èèlè ra bag of èèlè gbọ́kọ́ ta bag of rice. Hmm? thirty seven àbí thirty eight what thirty six nísìn thirty five. Ah. ṣé bó ṣe rí ń gbà kan nìyẹn ṣé bó ṣe ń ra ń gbà kan nìyẹn jẹ́ ten thousand ìjọba àwọn àwọn tó fẹ́ wọlé ìjọba tó kọ́nà fẹ́ wọlé yìí ta ló fẹ́ ṣe tí ó dà padà sí ten thousand. Hmm, ta ló fẹ́ ṣe. ta ló fẹ́ ṣe. wọ́n ní ta ló fẹ́ ṣe. ta ló fẹ́ ṣe tí ó dà padà sí ten thousand. kò sí fún kó ṣàkóso ti tàkànjá ló tù wá tó bá wọ́n téèyàn bá rówó yẹn tó fi rà á kò má ní nàìjíríà owó tó ń ṣẹlẹ̀ yìí tó bá gbé ìlú mi ní ẹ̀kọ́ ti bàjẹ́ jù báyìí. ẹ jọ̀ọ́ máa yá wa ṣé ẹ̀yin sì gbàgbọ́ ní ṣé ẹ̀yin sì gbàgbọ́ ní ìlú nàìjíríà àbí kó ní kálukú dá wà. kólúkálukú dá wà ní o. kólúkálukú dá wà ní o. ìgbàgbọ́ gbàgbọ́ kan ti bàjẹ́ kò sí gbàgbọ́ kankan pé àjọ ń ṣe pọ̀ kólúkálukú dá wà. kó ní kálukú dá lọ nílọ títí ẹ̀ ká lè ṣe ìjọba ara tiwa tẹ bá tún wo àwọn ìjọba fúlàní àwọn tó ń kidnap àwọn tó ń kidnap àwọn tó ń loko wọn ò lè loko àwọn tó ń rodò wọn ò lè lọ́lù mọ́ àwa ta tún wà ní gbòòrò ta tún fẹ́ rí epo kò tún sépo mọ́ kò síná. a tún nílò tó ní wọn fẹ́ pátá àárí a ń kó owó lọ sí báyìí gbogbo ọ̀nà wọn tún fún wa kí la fẹ́ ṣe báyìí. kí lẹ sọ ẹni ọni ọni ọfẹ kó ọni ọni. ọni ọfẹ kó owó títẹ́lẹ̀ kó olú. owó tuntun owó tuntun fún wa. fún wa àrò owó tuntun gbà o. àti owó títẹ́lẹ̀ tí wọ́n fún yín nínú. owó ìlú wèrè <laughs> ẹ ṣe gan ma um, ọ̀rọ̀ ti gbọ́ lánàá uh, àwọn ìyá wa lẹ́nu àwọn ìyá wa nìyẹn uh, ẹ̀yin ibikíbi tẹ́ ti ń wò wá uh, òun là ń sọ fún yín ìròyìn tá à mú wá fún yín ni pé ọ̀wọ́n gógó epo tí àwọn èèyàn ń face òun là ń try láti sọ fún yín ni pé ìyà ń járàlú ìyà ń járàlú àkókò tó láti láti gba ara wa kúrò ní ìlú nàìjíríà tó ń pè ní location four one nine là fún ẹ̀yin aráàlú pé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kí kí a lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó ní kálukú kó lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ haúsá o kódáwà yorùbá kádáwà yíbò káwọn náà kọlọ ní kọlọ nílò wọn àwọn tẹ bá rí àwọn tó bá wa sọ̀rọ̀ wọ́n ní láti látọ̀sán làwọn ti wà nílépo yìnbà yìí wọn tún ti répo rà àwọn míì ní láti aago méjìlá ọ̀sán làwọn ti wà ní ìbá ìwọ̀n rí a lot of people are suffering suffering and smiling nílùú Nigeria that's bára wa we are just telling you whenever whenever you are watching us from this is Koiki Media bring the world closer to your doorstep today being 26th of January 2023 we are live here at Fresh Station trying to uh, reporting live on fuel scarcity, why the masses are suffering, no food, no security, uh, no electricity. There's no social amenity, amenities that the, the masses are enjoying. We are using this medium to tell you that uh, the country is not working. Nigerian is not working. There's not word called one Nigeria. It's just a taboo. It's just uh, a word of amalgamation, bringing us together from um, the Hausas, from um, the Yorubas and Igbo, bringing us together on a false statement, on a false note, on a false name called Nigerian. The system is not working. Nigerian is not working. We are telling you that this country is not working. It's not, it's not about um, upcoming election. It's about the fraudulent constitution called that fraudulent document called um, constitution. Òun là ń sọ pé um, ìwé tó fi sọ wá papọ̀ ìwé òfin wa títí nàìjíríà tá à ń pè ní constitution kò lè gbà wálẹ̀ ìwé yìí ìwé òfin wa tó jẹ́ pé àwọn olóṣèlú apá kan ìlú apá kan ìlú kan ó pọ̀ ju apá kan lọ àwọn ìlú tó ń nọ́rọ̀ ajé wọn wọn wọn wọn rí lò àwọn tí wọn wá ní ẹ lọ́wọ́ à ń darí lọ́tún wá ń fi àjàrà lù àwọn táwa tó wá ní ta rò pé àwọn tí púpọ̀ lè ṣe fún wa ẹni wọ́n dùn wọn ò lè sòdodo nítorí kíni àwọn ọmọ wọn báyìí wọn sílùú ìmọ̀ ẹ àwa atapẹ̀rẹ̀ ọlọ́dọ̀ lọ́tún máa lò fún 2023 election tó ń pariwo fún nítorí kíni ọmọ òun ò lè jáde láti láti láti pariwo pé àwọn ló kàn ọ bí Àtíkù ni o bóyá Òbí ni o ọmọ wọn ò lè wá vote fún wọn ọmọ wọn kò lè wá tẹ̀ka fún wọn ọmọ ajẹ́ kọ́ ọmọ wọn secure ọfọ wọn ní security ibikíbi tọ́mọ wọn wà kò lè jáde wá àwa báyìí lọ́ máa lò fún election la máa pariwo àwa báyìí lọ́ máa ránṣẹ́ dé torutoru because they have evil agenda for the youth and for the masses. So we are just telling you that this country is not working. It's not really, really working. It's a pure system. Ni olóṣèlú ọ̀la ìkara wọn. Ìjà táwa ń já yìí táwa ti tò. Àwọn mọ́tò tó ń wọlé méjì mẹ́ta ẹlòmíì ti tò látàárọ̀ ṣùgbọ́n wọn ò ríra ni. Ẹ nítorí kíni ọ̀pọ̀ ló fẹ́ dáná wọn ò rómi ọ̀pọ̀ ló fẹ́ rìnrìn àjò kéékèèké kò sépo ẹ kò síná àwa nílùú ń ṣiṣẹ́ is not working um, ẹ ṣe ẹ̀yìn wa tẹ́ǹbà ká lọ à ń fi àwọn ọkọ̀ ìran létí pé ẹ jẹ́ ká gbáradì fún nǹkan tí ó ń bọ̀ nǹkan tó yẹ pé kò tí ì ṣẹlẹ̀ in the history of this country in this of zoo country òun bọ̀ yẹ ká gbáradì ká gbára lẹ̀ wọ́n ní yorùbá ní ẹnu ẹnu la máa fi ń kọ méje ẹnu tiwa náà la máa fi kọ méje pé a ò jẹ mọ́ pé a fẹ́ kúrò nínú ìyà a fẹ́ kúrò nínú ìṣẹ́ a fẹ́ kúrò nínú òṣì ti ìjọba amúnisìn ti ìjọba four one nine So we are telling you that the election is not a savior. Election in this country is a taboo. Election is just a is just uh, a cage to put us in another eight year in slavery. And we are saying it's not going to work. What is not good is not good. We have made up our mind as a youth. Uh, pé kó ní kálukú kó dá lọ lílọ tiẹ̀ pé àpò tító pé a fẹ́ padà sílé láti sọ wọn pé ìjọba tiwa lélẹ́yìí pé ìjọba. Uh, Nigeria app ayin ṣe it's high time for us to um, to go back home as a Yoruba to start um, managing to start managing our resources gẹ́gẹ́ bí ọmọ Oòduà láti lè develop ìlú tiwa bí àwọn Britain bọ́ọ̀ develop àwọn ìlú wọn bí àwọn Americans American bá yẹ develop ìlú wọn bí France bí Germany bí Japan bí Korea and some other countries among among others. And so, so we are telling you that it's high time for us to stand up now, fit to fight for our liberation. Yes, ẹ ká má já o kó má ṣe ogun o bọ́ọ̀lù ìfẹ́ ṣe ṣé wọ́n tiẹ̀ ní plan lọ́kàn rẹ̀ pé ẹ tí a bá dìde to fight for our rights. pé ìlú ṣì lè dá no we need to like a ní láti dìde to fight for the Yoruba land to liberate the Yoruba people so àwọn tó ń bọ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn wa àti àwọn ọmọ ọmọ wa wọ́n máa lè rí tàn sọ pé àwa bàbá wọn àwa ìyá wọn ní ìgbà kan báyìí rí o àwọn lọ́jà fún ẹ̀tọ́ ọmọ Òdùduwà àwa nínú ìtàn whether we have a fallen heroes we celebrate them ni a ní àfẹ́jà àfẹ́gun ẹ wò ìyá tẹ́ ń rí yìí torí epo ìyá yìí tẹ́ ń rí yìí ọwọ́ ń dùn torí epo ìyá tẹ́ kọ́ máa sinmi sílé bọ́ nítorí epo ẹ ẹ iṣẹ́ ti rí nítorí epo tó fẹ́ rà ó wá bóun fẹ́ rẹ epo because the system is not working ìlú òṣìṣẹ́ òun là ń sọ fún yín ni pé ẹ jẹ́ ká gbára lẹ̀ lọ́wọ́ ìjọba ìjọba location four one nine my question is this are you ready am I ready are we ready to fight this battle are we ready to face the challenges face the Yoruba people me and you are we ready are you ready to liberate this country are you ready to like move away from the poverty of this country so ṣe ti rí wọ́n ti ń sọ pé epo ti tán táwọn èèyàn fẹ́ gbà ni um, <laughs> àwọn èèyàn tó tó láti twelve o'clock látọ̀sán rẹ̀ kí wọ́n ní répo rà ilé epo ti ní ọ́tà ẹ̀kọ́ ń sọ fáwọn èèyàn pé epo ti tán látàárọ̀ tó ti wá tẹ́ bá ti rí. You want to have a, conductor like you, but I can see you. What yes, yeah, eh? yeah. From where? Yeah, I'm a quick Media. Eh? Koiki Media. I'm, what I'm a media. what are you doing? What are you? Uh, we are trying to tell the people the situation um, going on the, in this country about the fuel scarcity. So we are making a report. So thank you very much. Thank you so much. Uh, once more Koiki media bring the world close to your doorstep òun làwọn tẹ́tí rí lọ́wọ́ béèrè lọ́wọ́ pé kí nìkan tá à ń ṣe láti sọ wọn pé I wan try to make situation report ni on the first scarcity ṣe rí wọ́n tún lé àwọn èèyàn jáde ni wọ́n lè try láti ti epo wọn àwọn tó ti wọ́n mẹ́ láti ọ̀sán ẹ wò àwọn mọ́tò olùṣọ́ wọn ìbàyí o tí lè kún náà ò tẹ́ kún mọ́ o ẹ wò àwọn mọ́tò ṣe rí lọ́sìtò lọ́ba yìí ẹ ẹ ṣàjẹ́ tí lè kó rà látàárọ̀. àgbàlẹ́ dé rẹ̀ sà. láti aago méje. lẹ́dẹ̀ ìbà ẹ̀ lédè kóra. láti àárọ̀ aago méje àárọ̀. kí ló ń sọ ọ́n ní epo tuntun àbí. wọ́n náà close. àwọn ìrẹ̀tì rẹ̀ kóra. ọ̀hún lágbára wà ó ga o àmọ̀ràn ó lẹ́ni fún àwọn ọmọ yorùbá ṣọmọ yorùbá ní sà ọmọ yorùbá ní o ọmọ yorùbá ní kí ni àmọ̀ràn tẹ́ ní fún wọn ṣé báyìí máa kọ́ntínú nínú ìjọba lókè fún àwọn àlàyé léwà yìí. kọ́ntínú báyìí hmm. káwọn àgbààgbà wa kó parí papọ̀ kó ronú dáadáa kó wá ọ̀nà hmm. ká wá ọ̀nà ká dá dúró ti wá. Hmm. ká dá dúró bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pọ̀ bẹ́ẹ̀ ni sà. ìyà ti pọ̀ jù ó ká máa jìyà báyìí àwa la lépo buhari ni head of state òun ni minister for uh, petroleum. bẹ́ẹ̀ni. yes aṣíndíyà uh, tani tani buhari fẹ́ report pé petrol petrol circulate. kò sí as a minister. ó ga o. it's bad it's bad. ó ga. that's my only advice let the Yoruba elders come together forget party things it's no party things let it be Oòduà things. Oòduà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn ẹsẹ àwọn mi should believe pé election yìí kóun máa gbà wálẹ̀ àwọn dẹ̀ sọ wọn pé election lè gbà wálẹ̀ o àtàwọn padà láti as ọmọ yorùbá ká padà sílé as bí orílẹ̀-èdè yorùbá nation kádàwà àwọn ìjọba fúlàní tó wà everywhere tó ń pa káàkiri kó máa dá lọ kó máa dá lọ ṣèjọba wọn dáfìmọ̀ ṣọ̀kan ẹ kí lè lè sọ fáwọn èèyàn wọn tó ń gbọ́ anílé pé as ọmọ yorùbá kí ni tó jẹ́ ká ṣe gangan gan. mo sì sọ mo sọ wípé gẹ́gẹ́ bí ọmọ yorùbá ẹ jẹ́ ká dá dúró gẹ́gẹ́ bí Oòduà nation. bẹ́ẹ̀ni sir. that is the only solution for the now. Hmm. but wọ́n bá sọ pé àwọn ò fẹ́ dúró báwọn bàbá wọn bá fẹ́ parapọ̀ ok ẹ jẹ́ ká wo nǹkan tí election máa produce. bẹ́ẹ̀ni. báwa náà la gbé buhari wá lọ́jọ́ yẹn. Hmm, àwọn bàbá tinubu wọn ni wọ́n sọ ẹ jẹ́ ká dìbò fún á dìbò fún un ṣèbóun náà là ń rí yìí. Hmm bàbá náà ń bọ̀ báyìí sí tó wáyé pé bàbá dúró dáṣe ní gádá yorùbá nation kalẹ̀ kó bá sọ pé òun bọ̀ kó máa bọ̀ á ti mọ̀ báyìí wá ti wá ní. àwọn kan wà ti wá bẹ́ẹ̀ ni. so gbogbo àwọn ọmọ yorùbá ibikíbi tẹ́ bá wà tọ́ ẹ jẹ́ ká darapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan Yorùbá nation ó wà very very important níbi tá a dé tó Yorùbá nation very very important very very important Yorùbá nation we have all it takes to stand yes human resources mineral resources whatever resources the brain is there we can do it ourselves a lè ṣe fúnra wa ká dá dúró ní ìyá àmọ̀ràn mi nìyẹn. ẹ ṣé ẹ ṣé bàbá wa I really appreciate ẹ ṣe gan ẹ bá tún wá wò pé epo tọ́ni kò sí òun ló ń tà fáwọn ọlọ́pàá yìí lẹ́yìn mi yìí ẹ̀yin lẹ́ẹ̀dẹ́ bá láti seven o'clock ọlọ́pàá yìí ọ̀dẹ̀ṣẹ̀ dí ìbá yìí ni. wọ́n lé wa jáde pé kò sépo wọ́n dẹ̀ fẹ́ tà fún ọlọ́pàá. ẹ ẹ jẹ́ kí n fi àwọn èèyàn tó wà nílé iṣẹ́ rí wọ́n ní kò sépo wọ́n dẹ̀ ń ta epo fún àwọn ọlọ́pàá. àwọn ọlọ́pàá náà ló lé wa jáde. ọlọ́pàá ló lé wọn jáde gbọ́ àwọn tá ló lé jáde sà. àwọn ọlọ́pàá náà ló lé wa jáde pé kò sépo and epo yìí ló ń ta fún àwọn ọlọ́pàá yìí nítorí kí ni ìlú tó ṣiṣẹ́ ni ọlọ́pàá tán ní kó máa dáàbò bò ìlú epo tó sì wà níbẹ̀ yẹn ọ̀nà àwọn ti close for the day àwọn kọ́lẹ̀ dé láti seven o'clock àwọn ọlọ́pàá location four one nine àwọn ló ń mú kẹ́ẹ̀kì báyìí tó fi ń ra epo because the system is not working Nigeria is not working. Um, tá ń sọ fún yín ni pé ìlú nàìjíríà ìlú òṣì ni ọlọ́mọ ẹ̀ka jíríyà sínú ìdáfẹ́ bí ọmọ mi àtẹ̀rẹ́ sí ni so we are telling you that the country is not working wọ́n ní kò sepo wọ́n ní kò lè ṣe ń tepo wọ́n ní káwọn èèyàn máa lọ àwọn èèyàn àwọn èèyàn láti àárọ̀ Ah. So we are telling you that the country is not working. People are pouring their their mind. Ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ dé ọ̀rọ̀ epo. Àwọn èèyàn tó ti sọ láti agogo láti agogo méje àárọ̀. Agogo ẹni tó dé ní agogo méjìlá ọ̀sán náà wà ń bẹ̀ kò répo rà. Ṣùgbọ́n ọlọ́pàá lẹni kẹ́gì lọ́wọ́ wọn yìí tó fi ń ra epo. So we are telling you that the country is not working we are telling you it's not by um, it's not by doing that òun láti rí so ẹ̀yin yan wa ẹ ṣe gan a lè má rí um, jù báyìí lọ ẹ rí pé àwọn èèyàn ti kúrò nílé epo yẹn àwọn ọlọ́pàá nìkan ló wà ní ilé epo yìí. Um, Koiki Media bring the war closer to your doorstep today being twenty-sixth um, of January 2023. So we are telling you they have sent uh, they have sent um, the masses that have been here since the morning that they wanted to buy fuel, but due to the long queue since the morning, um, they were not able to buy the fuel and the, the station, the fuel station right now I'm speaking to right now, they said they have closed um, for uh, for the day. That all of them should um, should should go back should go back home they have closed. kò ṣe pé kò sí epo ṣùgbọ́n àwọn ti sọ pé àwọn ò ta epo mọ́ thank you ma pé àwọn ò ta epo mọ́ ní àkókò yìí ni bọ̀ bọ̀ wọ́n ṣì ń ta epo fún àwọn ọlọ́pàá wa àwọn ọlọ́pàá tó mú tó mú kẹ́ẹ̀gì wa àwọn lọ́sìn ra lọ́sìn <laughs> ra epo yìí o ti lé àwọn èèyàn wọ́n ti ti um, gate entrance sílé epo but the masses they are still outside they are still outside wọn ò rí epo rà à ń sọ fún yín pé ìjọba nàìjíríà pé kò ṣiṣẹ́ mọ́ people are suffering people are dying of hunger people are you are dying of depression every day so thank you so much àrìjọba uh, ìlọ so a máa ẹ jẹ́ kí a máa lọ ní àkókò yìí Koiki Media bring the work Koiki Media bring the work closer to your doorstep so ẹ ṣe ẹ ṣe gan ẹ ní wọn lè gbà àwọn media personnel náà wọn lè gbà náà wọn á ṣe gbà ní wọn lè gbà so ah. ẹ ṣe gan a lè rí jù báyìí lọ ni um, mo kàn fi ń wọ̀nyí àwọn so thank you so much Koiki Media bring the world close to your desktop today being 23rd of November 2020 uh, debit um, 26th of January 2023 ẹ ṣé gan-an ah, a lè rí jù báyìí lọ so thank you thank you so much ẹ ṣé gan èèyàn wa tẹ̀ wá nílé a máa fi àkókò yìí pa búrọ́kà mú wọn dára láti fi wọ̀nyí pé kò ṣiṣẹ́ mọ́.